gbogbo àwọn ìtọ́lọ̀ bá wá gbé sí mò wọ̀n yìí ààyè wọn náà láwàá gbé wọn sí màláìkà tá gbé sí yóò dùn àmọ́ fún bẹ́ẹ̀ kódà ó fi dé bí àwọn orí àwọn lọ́ba lọ́ba wa àwọn olórí olórí wa ẹni wọ́n lọ́wọ́ bá fi wọ́n ṣe pé ó dá ẹ̀yẹ mọ́ darí yìí ẹ darí ẹ̀ ní ìkápá dandan ọwọ́ ta ló wà Allah subhanahu wa ta'ala ibi ẹ bá ti sọ pọ́lọ́wọ́ ọmọ òní darí ẹ̀ mọ́ ọlọ́wọ́ ti darí dáa ní nàìjíríà ni wà yìí sáré darí wa Allah subhanahu wa ta'ala ẹni ó wá fi dájójú pé òkè ìwọ ìwọ lọ lórí àwọn èèyàn ìdarí àti àṣẹ ajẹ́sí ẹlẹ́nu onáríkà ní president muhammadu buhari abdullahi ta'ala wa ra'a fasaddada kuma ọlọ́mọta bá wa darí wọn ọlọ́mọta bá wa tọ́ wọn tọ́nà bá wa darí látàrí wọn àtàwọn tí wọ́n lọ́sùn ìjọba ní wa lórí tí ọjọ́ náà mùsùlùmí ìbò là ń lọ ní pé bọ́lọ̀wọ̀ ọgbọ́ òtù wa mọ ju àwọn èèyàn kọ̀ọ̀kan tí kò kọ̀ọ̀kan àwọn àmọ́ tó gbé tí kò kọ̀ọ̀kan àmọ́ fún wọn lọ́wọ́ àwọn màláìka wọn gbọ́dọ̀ jẹ́ ní imú lọ́dọ̀ wa wọn gbọ́dọ̀ jẹ́ ní wọn gbé wọn àgbọ̀dọ̀ sọ wọ́n di ọlọ́run ẹ àwọn àjẹ́ àwọn tó àwọn náà máa ń ba tèèyàn jẹ́ agbára àmọ́ bọ́lọ̀ ti dágbára lè wọn lọ́wọ́ bá ti ṣe gbọ́dọ̀ mọ́ bèèrè omi lọ́wọ́ màláìkà tí wà ní odò táà gbọ́dọ̀ mọ́ bèèrè atẹ́gùn lọ́wọ́ màláìkà tí wà níbi atẹ́gùn ṣe pọ́lọ́run ni àmọ́ ń pè bẹ́ẹ̀ náà laburú tí bá ń bẹ lọ́wọ́ àjẹ́ aburú tí bẹ lọ́wọ́ àjẹ́ pẹ̀lú aburú bẹ lọ́wọ́ rẹ̀ ọba tó ní àṣẹ aburú bẹ lọ́wọ́ rẹ̀ ó ó kódà àwọn àfáàgbà lókù tó ń dábẹ̀rù àwọn àjẹ́jú wa lẹ́yìn ọlọ́mọdá sàánú ni ó sọ lọ́rọ̀ rẹ̀ pé àwọn tọ́lọ́wọ́n bá ti ṣe kí á ṣe ka ilé ayé àwọn owó ní àwọn àjẹ́ ni ó bá torí ẹ̀ àwọn obìnrin náà ló tún sọ dàjẹ́ ó torí ẹ̀ ó polówó ká máa bẹ̀rù bí ayé bá fẹ́ bá bá fẹ́ bá tìjẹ̀jẹ́ àbọ̀ ti bá tìjẹ̀jẹ́ tán

gbogbo ìtàkùnláhùn ilẹ̀ ṣùgbọ́n wọ́ta ọlọ́wọ́ ọba òun ló dáàdì gbogbo táwọn yìí òun ló dáàdì gbogbo táwọn yìí ìwẹ́ ní ní kára nílẹ̀ láti jẹ̀bú sí ìkọjá ní kò dé èyí ò lọ́rọ̀ ta sọ́njọ́ ní èyí tó bá ti jẹ́ mú káàmù a máa àmọ́nà wo làá máa ń gbà tí kọrú ẹ̀ èyí ò ló yẹ ká ara wa tọ́láwọ̀ ọ̀rọ̀ kan jáde sí àwọn ìsìlàpá tí ká dúkọ̀ sá túlẹ̀ tẹ́kà sá túlẹ̀ bẹ́ẹ̀ tí ń tú ọ̀rọ̀ ilẹ̀ yìí báyìí kọ́ náà máa ń túlẹ̀ báyìí kọ́ torí gbogbo ẹ̀ ló ní àlàyé tó bá dé àlàyé tó bá sì bá dé o yóò torí ọ̀la ni àwọn olórí àwọn mùsùlùmí àìmá gbogbo tó lórí àìmá dájú ìgbàkó lórí àìsí ìmá ìnsáìtì pọ́blíkì èjẹ́sì olórí àìsí ìbọ́ sórí mímbà rí káwà máa bo lórí ló kọjẹ́ kódà kó wà àwọn àwà ò dáa ìjọ abá ti ń ṣe yíò àti ìtakò ìlànà àwọn alùsọ́nà pọ̀lìjàmà èkí àti àbádé tí kó máa ṣe pé àìsàn ò dáa àbáwọ́ bá lù lọ rí hamilahullahu wa ra'a àwọn aláwùjọ tó bá dákọ̀ bá kí láti ẹni ṣíìrù ẹni tó dábọ́ sí ẹni tó dẹ̀kẹ́ sí ṣíìrù ó kẹ́rọ kan ṣíìrù àwọn àlọ́ táwọn ní ṣọ́ba táà máa ń gbọ́rọ̀ sílẹ̀ lórí wọn àá ara òun lórí ká gbọ́dọ̀ gbọ́ sí lẹ́nu náà tí wọ́n bá pàṣẹ agbọ́dọ̀ sí bí agbọ́dọ̀ gbọ́ inú olórí tá àgbọ́dọ̀ takùn ìlàwọ́ náà wà ẹjọ́ ẹni táwí ìkọ́kọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ó ti wọ́n fẹ́ nìkan jẹ́ mú tí wọ́n fẹ́ nìkan jẹ́ mú sí mú fẹ́ ní láti àpá ìlú wọ̀rọ̀ ìbáyìí pé ah, ah, àà ní ẹmọ́ takùn bàjẹ́ èyí ò ní tẹ̀sí ìlú tá ní ẹjú gbogbo àwọn àgbáà ní ìlú òsì ẹni takùn bàjẹ́ ìbàjẹ́ rèé àmọ́ ẹ fi tó jọ tọ́rọ̀ bá jẹ́ pé ọ̀dọ̀ olórí lọ́rọ̀ bá ti wá ìbàjẹ́lẹ̀ ẹ̀tàkù ó wá wù yí pé ah, ó yẹ kẹ́ wá bólórí náà sọ̀rọ̀ kàfí ìmà bẹ́yìnáká wà bẹ́yìnà láàrin wà tẹ́lú olórí kébìnà olórí mutí olórí jalè bọ́ọ̀bá ni a máa mutí o ẹni bá mutí ọlọ́run yóò wọ náà sí ìrìn àmọ́ ìwọ làkàtẹ́gbè lọ wá mú sí ẹgbẹ́rí bú ní àpàfí ìmọ̀ àbẹ̀rí láká wà bí ìnà ọlọ́dọ̀ rẹ̀ mú àbá èyí olórí wa èyí olórí wa ìjọ abáríbà jẹ́ látọ̀dọ̀ olórí fífí ìbẹ̀rù a lè ṣe wá àti àà lórí ìbàjẹ́ ìbàjẹ́ rèé kí ní yóò pé kéyàn ń bá wọn sọ̀rọ̀ àmábò lẹ́ti bá wọn sọ tó bá ti jẹ́ dípọ̀ ọbẹ̀ tajú ẹ̀kọ́ báyìí àhà fàfí ma baynaka wà bayna ọ̀dọ̀ bá rẹ̀ ọ̀ṣìnà sí àwọn síra àmákẹ́gẹ́ ilé bàjẹ́ oúnjẹ wá dákẹ́ lórí ìbàjẹ́ mi ò ní jù dáadáa ẹ̀kọ́ bàjẹ́ náà ní pé ilé ìtarí ìdí ni ìbàjẹ́ mi fi wá pẹ̀lú tó sọ̀rọ̀ pé ah, àkàfà ìjẹnu wáyé àsọ́dọ̀ àwọn ẹgbẹ́ sẹ́yìn jẹ́ ẹ̀sìn kò lára àlùsùn náà àwọn tí wọ́n bá mi sọ̀rọ̀ ní àwọn òrùpérú àwọn ọjọ́ ọba báwọn ni àwọn ọba wọ̀rẹ̀ ọba ti kí ní jọmọ́ ó wọ̀rẹ̀ kódà mọ́gàjì mọ́gàjì lè ẹni mọ́gàjì lè wá ní tábúlọ́pù yà yẹ̀wò ẹjọ́ mọ́gàjì wá lè àdúgbò yìí ẹjọ́ mọ́gàjì wá kan pé mọ́gàjì ṣùgbọ́n máa di pé mọ́gàjì wá sọ̀rọ̀ lọ́la ẹwà alágbọ̀rọ̀ wọn gbọ́ pé mọ́gàjì tẹ́lẹ̀ àwọn mọ́gàjì àdúgbò mọ́gàjì ìlú mọ́gàjì ìletò tí ò tó tọ́ bá lọ tí mọ́gàjì bá ilé pàṣẹ lẹ́yìn tẹ́ǹbẹ̀ nínú ìletò lórí ògbó ìgbọ̀rọ̀gbọ́ inú ìlú bá wà nínú ìpínlẹ̀ náà bá ní baálẹ̀ àṣẹ tí baálẹ̀ bá pa kálukú gbọ́dọ̀ sí kínú gbogbo àyàfi tó bá jẹ́ pé àṣẹ ìlú ṣàkóso lọ́wọ́ àwọn adigbọ́ àṣìlí gbọ́ ní kéde pásọ̀ ọdí ìjàmọ́ lọ́wọ́ kéde tí ìjọmọ́ kéde pásọ̀ ọdí ìjàmọ́ lọ́wọ́ àṣìlí ìtẹ̀wí àwọn ọ̀kí tó bá ní wá ilá àtàrò kún bàbà wà àtọ́lá àtọ́dọ́bí sì rí èyí náà ní kíní kò lálàyé ìgbè ní wá pẹ́ ní sọ̀rọ̀ ogun òfin báyìí báyìí báyìí ah nígbà tó bá ti dé àwọn ọ̀rẹ́ wù àgbà tí mo tún rí pé wàá tún lè gbẹ́ tó tọ̀rọ̀ ní sọ̀rọ̀ ah, àmà alhamdulillah àwọn alùsọ́nà wal jamaa àfọ́sí ní òun ìjọ bá ti rí pẹ́lú ìgbà tí ń kúnà láti sọ tẹ́lú ní ògbọ́ àkójáde sọ tí lòdòdó ah, àdúgbẹ́gbọ́nà kọ́lọ̀ ọ̀rọ̀ kọ́lọ̀ mọ́ta àjá jẹ́ sọ́nà alùsọ́nà wal jamaa

ọlọ́mọta máa sọ gbọ́ àwọn àlùfáà wáṣẹ́ wọn ṣiṣẹ́ ọlọ́mọta máa sọ wọlé sọ́dọ̀ rẹ̀ ọ̀kan nù tàbáwọ́ bá lọ ní tí wọ́n jọ máa ọba tá a gbọ́dọ̀ gbọ́ sílẹ̀ lórí wọn gbogbo ìdájọ́ tí ti ń bẹ lórí àwọn olórí ẹ mọ́ sí pé olórí ibẹ̀ ní kíni ń bẹ lórí wọn gbogbo ẹni tí bá ti rẹ̀ fún ọmọ ti rẹ̀ ẹ dára sí màtí ti rẹ̀ àwápẹ́ ni ẹni tí ń gbọ́ ń gbà alhamdulillah ilẹ̀ ní ẹ̀mọ́ ti ní tẹ̀sí mọ̀ sọ alhaj tàbábọ́lá àbáwá pàṣẹ ìdíje pé bá a ṣe wọ́n fi ìlànà àmì náà nílẹ̀ yìí ẹni bá wá kọ́ bàjẹ́ tí ó gbogbo tó lórí àkùtakùlà náà àrùsọ náà ẹni àtúnyẹ̀wò náà nílẹ̀ ẹni bá takò bàjẹ́ tí ó ṣe kí ni tí ó takò lórí kò ṣe kí ni kò sí takùlà náà torí bàjẹ́ àákọ́ náà ni àmọ́ ẹrú èèyàn wo ló ṣe bàjẹ́ ìdọ̀rùn láti ló farabalẹ̀ ọ̀tọ̀ ní bàjẹ́ ọ̀tọ̀ lẹ́ni ló ṣe bàjẹ́ ìbàjẹ́ gbogbo tí a bá ti rí ẹ̀kọ́ ẹni ó tẹ́ bàjẹ́ ìwọ̀n ìwé ìyàwó ni tí bá tún jẹ́ bírú àwọn olórí pàfi ma bẹ iná ká wà bẹ ìnà láàrin wà sí ẹ̀ àtàkì ìmọ̀mọ́ lórí gbagba táńpé láàrin ìkárò làálá ní èyí ó náà lára yóò a máa ní wọnú bẹ̀rù torí bẹ̀rù làwọn ẹ̀kan mọ́ lúgọ sí àwọn àlèkọ́wádùn mùsùlùmù tẹ́gbẹ́ àwọn iṣẹ́ ti wọn láti bẹ̀rẹ̀ rẹ̀ lópin onídìní gbóò láti jẹ́ dúró ní gbóò láti jẹ́ gba ipò lọ́wọ́ àwọn ní iṣẹ́ tí wọ́n ní ojú dáwà tí wọ́n dúró lórí wò ọlọ́mọdé ajẹ́ kan ló wọn torí àwọn yìí ní ìsìn èrò gbọdọ̀ bá wọn lọ àwọn wọn bá débi pé wọn dáko lórí gbangba wọn sọ lórí nígbà yìí wọn sọ̀rọ̀ rẹ̀ gbogbo agbókù yìí abẹ́bọ̀ làwọn amásásí abẹ́ àlèkárú àlàálà nìyí àwọn àlùfáà tí wọ́n gbà àlèkárú àlàálà nìgan wọn ní ẹmọ síbáwọ́ torí ẹ́ pé gbogbo àwọn wọn àtàwọn tó jọ wọn náà ti lẹ láwùjọ wa ẹ mọ̀ orí ipa rẹ̀ lára wọn ẹ mọ̀ ní kí protest bá délẹ̀ àwọn ẹ̀ mọ̀ bá bí ẹ lẹ́yìn máa mọ̀ pé ah, ah, àìmú lórí ṣe báyìí àìtàkùn lórí publicly báyìí àmọ́ ìbàjẹ́ wá ń lọ àpàlìmọ̀ sọ̀rọ̀ bàjẹ́ ah, ìbàjẹ́ rí ìbàjẹ́ rí ilé yóò tọ́ ilé yóò tọ́ afárùkan bẹ ṣẹ́kùnlá àgbáàrí àríwá rahmatullah amúwánú sísílá tó sàfihàn لأثر معاوية بن أبي سفيان àkọ́kọ́ mú ọ̀rọ̀ kan wá lókè ìpè yakunu umara àwọn olórí kò máa gbé fala yuraddu alayhim qawluhum ọ̀rọ̀ wọn tó bá sọ tí ò bá tọ́ lọ́ǹkà lọ́bì àwọn èèyàn ní sọ̀rọ̀ lórí ẹ̀wọ́ dákẹ́ yàtàhápàtúnà fi náàr ìyàtùbà ọba àbúhùn bá àbọ̀ oríwà àwọn olóríwà ọlọ́run sàwọn ọjọ́ báyìí wọ́n mọ̀ tẹ̀lé àwọn báyìí wọ́n náà wọ́n mọ̀ tẹ̀lé wọ́n ṣe bàjẹ́ wọ́n sì lẹ́nì kankan ṣe kí ni ṣe kọ́kọ́ fún wọn nígbà náà ti wá mú afárù wọn àwùjá kan wá nígbà wọn sọ̀rọ̀ lórí ètí ń bẹ̀rù lórí bá táwọn èèyàn sì gbọdọ̀ bọ́ sí lẹ́nu ó wá sọ tó gbà ìdọ̀jú máa kù ìgbà tó wá sọ̀rọ̀ ló bá ní innamal malu maluna wal fay'u fay'una man shi'na wa ní owó yìí lójú ogun yìí àwálá ní ẹjọ́ bá wù láàfún ẹjọ́ bá wù wá àtìlẹ́fún bó ti sọ̀rọ̀ yìí gbogbo kálukú gbọ́ ẹnìkan kan òṣèlú ẹni tó mọ́ sọ̀rọ̀ lórí ẹ̀rọ ó di jímẹ̀ lẹ́ẹ̀kejì ó tó tọ́rọ̀ nìsọ àwọn ìjọ dákẹ́ lórí ọ̀rọ̀ mẹ́rẹ̀ sọ̀rọ̀ nìsọ lọ ó di jímẹ̀ lẹ́ẹ̀kẹta ó bá tó tọ́rọ̀ nìsọ nígbà ó tọ́rọ̀ sọ fàkọ́ ọmọ ilé yìí rọ́jò lórí man hala bainana wa bainahu hakamna bi aslafna àọ́lélé yìí gbogbo àwa mùsùlùmí lájọ ní èyí ṣe lẹ́nìí kan gbogbo àná lájọ ní tá a bá pọ̀ ní gbogbo àná lájọ ní àyè bá léyìn owó ní fún wa hakamna bi aslafna tọ́ nígbà wá di pé wọ́n ṣe òtán tí gbogbo ẹ lọ ọkùnrin àwọn àlọ́ yìí mú wa wọ́n á gbé lọ́dọ̀ Muawiya a ní Muawiya wá gbé ìlú kó sórí bẹ́ẹ̀

ọlọ́mọdé àbá ṣe dáadáa fún un náà ó wá sọ̀rọ̀ kan wá ní pé ọ̀rọ̀ tó ń gbọ́ lẹ́nu ànábì wípé sàyà àti kọ́mọ́n yàtàkàlàmọ́nà fàlàlù rọ́dù àlẹ́yìn ìyá takọ̀ àmọ́nà fìnnáà takọ̀

nígbò lágbọ́ ní pé ìbàjẹ́ ẹnu rí ẹ̀ta bá ti rí kò bá àjẹ́ látọ̀lọ̀ lórí alìkàrùwàjù kákọ́ ìbàjẹ́ lù dandan ni o amẹ́kọ̀ọ́ wò lábí kọ́ ni pé ìbàjẹ́ lọ́kàn máa sọ̀rọ̀ pa ẹ̀ olórí ṣe bàjẹ́ olórí ibi tó tẹ́yìn mùsùlùmí ẹ̀yìn mùsùlùmí lẹ́fẹ́lẹ́ olórin tó gbogbo ẹ̀ ẹgbẹ̀bà kọ́ ni a ah, ìbàjẹ́ rí ọlọ́rin lè yóò dáwó àdábì sọ báyìí àbíbi sọ báyìí ẹni yìí báyìí ìlú èèyàn báyìí ló jẹ́ ẹyẹ kan mọ́ sọ yìí ọ níta arọ́dọ̀ sọ́dọ̀ tari ọ̀dọ̀ olórin èyí náà agbọ́dọ̀ máa yanjú ẹ̀ èyí táwọn ìṣẹ́kùnà àgbà àbdàlàzí ìgbòmbà àbdàlàzí ọ̀rọ̀ wọn bẹ lórí ẹ̀wọ̀n tó ló jẹ́ pé ọlọ́run ta sàánúwà púpọ̀ alẹ́ àgbóyọ̀ ọ̀rọ̀ rẹ̀ ìlànà tá a gbọ́dọ̀ ọmọ takò yányán olùlànà àwọn táǹpẹ̀ láwọn àwọn alkhawari kódà àwọn àlùfáà mi ìdíwó bá sọ́dọ̀ àwọn táwílẹ̀ tán àwọn alkhawari mùsùlùmí ọgbọ́ kọwárí dùn àfọ̀ kọwárí dùn àlàáfọ̀ nítorí pé ìlànà tí wọ́n náà kò tó fi jẹ́ pé gbogbo ẹ tó náà bá lọ ń hu à ń tẹ́kẹ̀ máa wọn lórí à ń tákù àwọn olórí à ń bú àwọn olórí látòrí pírẹsidẹ́ǹtì Muhammadu Buhari olórí ni o gọ́mùnà tí ń bẹ lábẹ́ Buhari kílò náà olórí ni o tàbí bẹ lábẹ́ gọ́mùnà tí a máa lókà gọ́ọ̀mẹ̀ntì kọ̀ọ̀kan kí ni wọ́n olórí ni o kódà tí káńsẹ́lọ̀ kan bá ń bẹ ní tí ń bẹ lábẹ́ káńsẹ́lọ̀ mọ́kàn di àdúgbò mú ni kánsẹ́lọ̀ ni òwú àwọn mọ́gàjí ló wà tẹgbà sí nígbèṣù mọ́gàjí ló wà yìí òwú ipò àwọn gbogbo orú wọn àṣẹ wọn tán bá ti ń pa tí ọba níbọ àṣẹ wọn náà ń bẹ lábẹ́ àṣẹ ẹlòmí ni ẹ̀yìn wò mí ni àṣẹ tágbà tó tó ti wà náà fáwọn náà lágbára a ti gbọdọ̀ ṣe ẹ̀ṣẹ̀ bá rẹ̀ gbogbo àwọn lọ́ba lọ́ba bí tìlàwọn náà lórí àwọn lọ́ba lọ́ba àmọ́rọ̀ bóòlù àti gbólórí ló kó fẹ́ bí wọ́n àti ọlá wù mí lọ́rùn ọ̀rọ̀ tó fẹjú tó kẹjú ni torí olórí tó bá jẹ́ mùsùlùmí kò láti bá lò olórí tí èdè mùsùlùmí kò láti bá lò ẹ̀yí èdè mùsùlùmí ò náà àbí tó jẹ́ mùsùlùmí ò náà tó bá pàṣẹ tó jẹ́ kúfúrú tán ní alè torí ẹ̀ takò lóòótọ́ ṣé akọ̀bọ̀ takò bá náà ni kò náà tó ní bá jẹ́ fún tágbára wá ká agbára wo bá ti ká yóò dìdàkudà èyí ló jẹ́ pé ó jìnà yányán babára àwọn tí máa ń pa àwọn agbègbè náà gbogbo haram ah iná àti pẹtrol àwọn méjèèjì torí pé olórí iṣẹ́ táwọn yìí gbé dáadáa wọn tán torí gbogbo haram olórí iṣẹ́ wọn tán gbé dáadáa tí olórí iṣẹ́ wọn oníbò láti gbà kò bó láti fẹ́ gbàjọba àwọn fẹ́ fi tẹ̀lé ànọ́lẹ̀ àyíbẹ̀ ẹ̀kọ́ ní jọmọ́ ṣe tí gbogbo alábújá sí ìjọba náà ó náà ní ìlànà àwọn kan wá rí ìdúdọ̀ wá sí ẹjẹ bá ti wá rí lóhun bá ti takorú ìjọba mi nǹkan bú ní kẹ́ máa torú ẹ̀ ní boko haram tàbí gbogbo ẹni bá ń rò pé àwọn sàlàmì yóò lólẹ̀ yorùbá yìí boko haram ọ̀n sábò sí wọlé ohun bọ́ bá ẹjọ́ ayé ọ̀lẹ́ ẹjọ́ ní àbí bọ́ bá pọ̀ lókùn torí wọ́n lọ́wọ́ rẹ̀ wọ́n gba wọn lọ́wọ́ rẹ̀. So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them. And He is the hearing, the knowing.